يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه الحمد لله الحمد لله الذي جعل الإسلام دينا وسطا وأرسل محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين أصلي وأسلم عليه وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبهم ولا مباوة الله ọba tí ó ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn àárín gbogbo Islam ń bẹ láàrin àìṣe ètò àti àṣejù ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọba ìlọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi

gbogbo bídà pátá ànú ni ọlọ́mọdé sọnù gbogbo àwọn tó wọ́n bẹ lóko bídà náà kọ́lọ́mọba wọlé àánú ẹ̀kọ́ bá tàmọ́lẹ̀ súnà sí wọn kí wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ náà tí wọ́n fi wà lè jẹ́nà ọlọ́run ẹ̀yọ́ máa yára nílùú tẹ́lẹ̀ ìtí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí ó jẹ́ pé ó ti ṣokùnfà wàhálà láàrin àlùmọ̀ ó ti kẹ̀yìn bàbá àtọmọ síra wọn ọ̀rọ̀ yìí ti ṣe sọ́bọ̀ bí wàhálà láàrin àfa àtọmọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó ti dá fìtínà lẹ̀ láàrin àwọn jàmá mọ́ṣáláṣí ọ̀rọ̀ fẹ́ gbé alùgbòlò àṣejù àníwá ohun wa àṣìbáàbòhò wọ́n sàlùbìyàtò àwọn ìran àṣejù tí mẹ́lọ́wọ́ àwọn mùsùlùmí lè rí tàṣe àṣejù lẹ́yìn náà àwọn kan wọ́n ní máa ń fa àṣejù kí ni aburú tí máa ń padà ṣẹlẹ̀ sẹ́ni tí máa ń ṣàṣejù ẹ̀rí pé àṣejù gan fún rẹ̀ gbogbo èèyàn ní máa ń kórìíra rẹ̀ ipe ẹ má jẹ́ wọ́n mú mi lálàṣejù ẹgbọ́n jẹ́ ọmọ sọ pé ẹ má jẹ́ wọ́n mú mi lálàṣejù kò sẹ́nìkan tó ròyìn àṣejù pẹ̀lú dáadáa kò wá sí nǹkan kan tí àṣejù ọ̀wọ̀ bẹ̀ àbíkọ́ bàbẹ̀ jẹ́ tí àṣejù bá wọnú omi tẹ́yẹ fẹ́ mu omi ọ̀pá yàn lẹ́yìn jama báṣe jù bá wọn oúnjẹ tí yẹn fẹ́ jẹ èèyàn padà dọ̀rọ̀ síbítù táṣe jù bá wọn aṣọ tó yẹn ń wọ̀ èèyàn padà sẹ́lọ̀ èèyàn sẹ́lẹ̀ nígbà èèyàn bá dáṣọ tí ń wọ́lẹ̀ débi pé agbádá wa kọ lẹ́sẹ̀ tí ò ti fi rí lálẹ́ bẹ́ẹ̀ bá ṣàṣe jù níbi ara mọ́tò ojú ayé ṣe wọ̀ lára bá ṣàṣe jù kún ilé tọ́kọ́ yóò ṣe lọ́ta rẹpẹtẹ lẹ́yìn ilẹ̀ ọlọ́run wọ́n mọ̀ wá ní a ah, àṣejù rẹ̀ pọ̀ àṣejù rẹ̀ pọ̀ àṣejù nínú ẹ̀sìn kódà àṣejù nínú wà kódà àṣejù nínú báyò kódà àṣejù nínú ẹ̀sìn kódà. aláwọ̀ aláwọ̀ sànù wa ó sì wá níjọ tọ́jẹ́ pé àdísàtì ètò àṣìṣe àṣejù a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run lẹ́yìn umma muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn ìjọ muhammad mùsùlùmí ní ìjọ moderate ẹ̀wà láàrin gbogbo ẹ̀yìn nísàsẹ̀ tó ẹ̀yìn nísàsẹ̀ jù lìtẹ̀kùnú ṣùhàdá alẹ́nàás tó lẹ́yìn lání kẹma sọ àwọn èèyàn kẹma jẹ́rìí àwọn èèyàn kẹma tún àwọn èèyàn ṣe wọ̀yàkùn náà rọ́sùlù alaykum shahida ànábì muhammad ni wọ́n máa tọ́ yìí ṣe òun ni wọ́n máa ṣàkíyèsí ẹ̀yìn náà káwọn èèyàn ká má bàa ṣe àṣejù lọ́lọ́run ṣe fi àwa ṣe ìjọ àárín gbogbo káwọn àdéhùn máa ká má bàa ìjà aláṣejù lọ́lọ́run ṣe rán ànábì wa muhammad sí wa sallallahu alaihi wasallam alùgbòlówó àṣejù wọn ni wọ́n tàn náà tọ́ àwọn òwò ziyadatu an al-hadd al-mashru' òun náà ni kéèyàn ó ti kọjá ibi tí ọlọ́run bá alẹ́ àti ní kó mọ̀ ọlọ́run ní dúró níbi ọwọ́ kọjá abẹ́ ní tí wọ́n pè ní àṣejù nìyẹn yẹ̀sílù alama ṣọ́ra àhùnlọ́ ọlọ́run ṣe báyìí òun wá ṣe kọjá sẹ́mọ̀ omi tí ó sàǹfà ní fara ó wà bẹ́ẹ̀ bá ti mú ẹyọ ọ̀fẹ́ léyìn jẹmọ́ ó sì fi ikùn yóò tóbi tó ṣé ò ní tó gbàjọba fún mẹ́ta ro léyìn wàhálà ti dé ó ti kọjá límìtì tọ́yẹ kó ṣe kí ni tọ́yẹ kó fi mú mi bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan téèyàn ṣe wọ bíà ara àti jù náà ojú kòkòrò ń bà mí nínú àwọn ọmọ dáṣe jù bí ni. okùnmọ́bù haramu fi islam káwọn àṣàṣejù nínú ẹ̀sìn òun la fẹ́ yanjú lè ní àṣejù nínú ẹ̀sìn tàlà aláṣejù nínú wa torí bá a ṣe jòkólẹ̀ ìyá wa mùsùlùmí òdodo àti pín yẹlẹ yẹlẹ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí ìkankan tó pín wa ìbílísù ni torí òun ti lérí nígbà ọlọ́run lè kó lálùjánnà onílẹ̀ àtàkùndẹ́nà làwọn siratakan mustaqim ó ní máa dúró lójú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà tó ń gbà wà jẹ́nà ní dúró dè wọ́n tí wọ́n ti ń fẹ́ gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà jẹ́nà ń ṣe tarí wọn padà ń gbé kankan sọ lẹ́nu tí wọ́n máa rán ó lè jẹ́ fẹ́nu ó lè jówó ó lè jọlá àbí ẹ̀tàn ṣètọ́nà kan máa tàn án ó lè dáṣe jù nínú tíṣe tó máa ń gbé láàyàn lọ́wọ́ tí èèyàn fi ní rọ́jú ọ̀nà ọlọ́run bá dé àṣetìjẹ́ kan mẹ́. torí tí nǹkan bá ti ó bá ti lé kò ní wúlò mọ́ ẹ yá ni tí nọ́ọ̀sì tó bá ti tóbi ju bóòtù lọ kí ló ti ọ̀sẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ́ kò ní wúlò kò ní ṣe kí ni kò ní wúlò. sórí ẹ̀sìn tọ́lọ̀ ní kan wá sí láyé ọlọ́run lọ́pọ̀ ọláṣẹ torí ẹ̀ láṣẹ dá ọ ọlọ́run bá àlá ọwọ́ àti kalẹ̀ tó máa fi ṣẹ̀sìn yẹn kọ́ ọmọ bá sọnù ó tó wá gbé tíṣà dìde tí Muhammad sallallahu alayhi wa sallam ànábì tó wá fàdí sí ilẹ̀ nígbà tí ń lọ ó lè mi lọ ní o ẹ̀dẹ̀kùnrin àmú mú ọ̀rọ̀ yóò nítorí pé má yà ìṣẹ́mi kún fásayára àti láàfà kẹfìrà torí pé tí má lọ́dá ìyàgbọ́ pọ̀ nínú ẹ̀sìn ẹni má yíká ṣe kálukọ́ máa pé ẹ̀wọ̀n bọ̀ lọ́dọ̀ wa àwa lámàna ẹ má súnmọ́ àwọn àtàwọn yẹn eléyìí ni ẹ̀wọ̀n bọ̀ lọ́dọ̀ wa àwa là ní sídà ẹ má jọyìn àwọn àtàwọn yẹn o ìjọ wa ní kẹwàá sí ni kẹwàá sí ẹ darapọ̀ máwọn jọ ti àwọn àtàwọn yẹn o ẹ̀wọ̀n tẹ́gbẹ̀ẹ́ gbà yòókù kéèyàn má mọ̀ bí ti ń lọ mọ́. ibi tá a sì lọ wọ́n ti júwe fún wa nínú Al-Qur'an ọwọ́ nínú àdìsí kí ló wá dé tí ò tún wá mọ̀ nàmá nígbà tó náà ti dàrú ó sì dórí àdírẹ́sì àbí wọ́n bọ̀ láti Ìgbòho ọ̀wọ́ àmọ̀nà tẹ̀lé wá kí ló kù kà ọ́ máa àwọn sáyẹ́nbọ́ọ̀dù tí wọ́n bá kọ́ ọ́lẹ̀ pé Ìgbòho eléyìí lọ́nà ṣáájú eléyìí lọ́nà tìṣí eléyìí lè dédé ah, nígbà tí wọ́n lè dédé yẹn lọ́lọ́ súrèjì sáàbọ̀dù tó fi mọ ipe sẹ́sìn ló ṣe àbí nǹkan míì lọ́lẹ́ ra kura lè ra kura lọ́lẹ́ ra àdísì kọ́ ọmọ wákà nítorí wọ́n wà mẹ́lẹ̀ sí ìtọ́ ọ̀pá ti bá ń bẹ̀ kò kí sẹ̀sìn kọ́ wa máa béèrè kí làgbọ́ yẹ sàábà kọ̀ọ̀kan àgbóyà àwọn sọ̀hábà lérí àyà kọ̀ọ̀kan tàbí kọ̀ọ̀kan so ìtọ́wá ní kọ́ máa tẹ̀lé ṣéwù lágbájá ìmáàmù tàmàdò àbáàlẹ́ ọ̀kan mọ́wúlá mùdílù wọn mùdírù tọ́bá ti darí àwọn èèyàn tọ́bá yóò sì àdọ́là wọn òun náà ni mùdílù òun náà ni mùdírù tọ́bá ti darí wọn tán yẹ wà sọ wọn nù òpin ilé ayé ti dé inú àwọn àmì tánàbí lára rí eh, tí ayé bá kú díẹ̀ tó parẹ́ ó náà ní al-ikhtilafat ìyapa nínú ẹ̀sìn wa anábì mọ̀ yá ìṣúmí kún fásitì ayé al-ikhtilafa kathira anábì ní tẹ́bí bá gùn dáadáa ẹ̀ padà rí ìyapa tó pọ̀ nínú ẹ̀sìn wa fa alaykum bí sunnati sunna mi ni ọlọ́mọ olùdí lọ́dá wà lálẹ́ mọ́sálásí ìwé ìwé bẹ̀rẹ̀ pé ìlú làtẹ́tù ṣe nínú ayé àwọn lọ́wọ́ àbá àdìsí wọn lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ wọ́n jọ ṣe lọ́tà lẹ́nu ṣe sí wọn tálẹ́jọ sí àwọn àdújọ́ tí wọ́n bá ti béèrè agbẹjọ́ ní ẹlòótọ́ ànábì òṣè àwọn bá ti ń ṣe iná nínú ànábì òdòkù ìwọ́n bá kẹ́yìn sí ọba gbẹ̀yìn dà ibi ó ti dà wá ó ti dà wá kíkà lẹ́gbẹ́ náà mọ́mú tilé bàbá wa ṣé ẹ̀sìn Islam ti di ẹ̀sìn kìrìsẹ́nìtì ìmọ̀ tí wọ́n bá ti wà lálùkọ́ á lè lẹ̀sìn ọ́ tọ́wọ́ tí wọ́n náà ní sí dẹ̀sìn ní ló fi bọ́lọ̀ dáadáa ẹ̀sìn lọ́wọ́ sí láyé ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni wọ́n bí ọdún sáré níjọ́ ìkẹ́ àwọn ọkùnrin tí ó gbà ọlẹ̀ lẹ́yìn ẹ̀sìn ọgbọ̀nà wá sí àṣẹ ètò òṣìgbọ̀nà sàṣẹjù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn mùsùlùmí lè ní à ń pera wọn lálàṣẹjù bá a ti pọ̀ náà èmi ọmọ ajá lọ́sìn lọ́dọ̀ àwọn kan àwọn tọ̀wọ́n náà bá a ṣe wọ̀lú táwọn sọ̀rọ̀ ọlọ́run káàkiri ìtàwọn mìíràn máa sọ ni pé àwọn aláṣẹ ti ṣe kí ni wọ́n ti wọlé sálùkọ́ sọ́ra o alámọ́sẹ̀ ṣàánú wa àṣejù tiẹ̀ tí sì ń ṣe táàtọ̀ fún pé kọ́mọ́ ṣe kí ni kọ́mọ́ ṣe mọ́ ilọ́wẹ́ nígbà kò ṣe kó nígbà nígbà tí kòhánà tàbí ìsìnbẹ̀lá àríwá tá ìdájọ́ ṣé tí wọ́n ṣe máyà rẹ̀ wa má ti ṣe wa. ẹ̀yọ́ màá yá mi anábì ní halakali mutada ti àwọn ah, kọ̀dá abálàṣejù o anábì ah, ní gbogbo àwọn tí wọ́n bá máa ń ṣàṣejù anábì ah, ní wọ́n ti pa ọlọ́run ti ha aláka wọn wọ́n ti pa wọn o anábì sọ́lẹ̀ mẹ́ta halakali mutada ti àwọn halakali mutada ti àwọn anábì ní gbogbo àwọn aláṣejù nínú ẹ̀sìn anábì ní wọ́n ti pa wọn wọ́n ṣe wàhálà ṣe wàhálà wàhálà wọn wá ṣe tán ọlọ́run ọgbà àwọn tí ọba wọn ṣe wàhálà táwọn ń sún gbà wọn oye àwọn tó wá bẹ́ta wọn tọ́ba ti fàṣẹ́jú gbẹ̀sì ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ìyà ló tún jẹ ìyà èyí tẹ́lẹ̀ tó gbọ́ ládájọ́ lọ́gbàlá jẹ́ ìyà nítorí tọ́lọ́wọ́ bá aláàtí kò ṣe òṣè ó ti ṣe kọjá bẹ́ẹ̀ oníkí bábà kọ́ bọ́ ọ̀fárun àbí èmi kọ́ fárun ni àbí ọ̀fárun tó ní bá ti ń ìgbájú àti ìgbájú tó bá fún un lábẹ́yìn yóò máa lónìí owó sẹ́kọ̀ owó sẹ́kọ̀ wò sẹ́ni orí mi tó bàjẹ́ ọmọ yẹn ti tún sórí. ọ̀lẹ́láhi masalú àlà àpèjúwe nu fẹ́ni tí ń sàṣejù ò ní gba aládàá lọ́rùn. èyí tó fi gba aládàá yẹn ọ wà tó ṣe kí ni ó ti wá jìyà kọ́lọ́mọ́sọ̀wá ní ẹni ìyàwó kọ́mọ́sọ̀wá lálàṣejù àwọn yẹn ń sàṣejù lábala àkídà ìgbàgbọ́sọ́lọ́run wọ́n gbé àwọn ẹrú ọlọ́run ọba sáàyè ọlọ́run wọ́n kọjá ààyè wọn wọ́n tún gbé àwọn ẹni ọlọ́run kọjá ààyè wọn wọ́n wá sọ wọ́n di ẹgbẹ́ fọlọ́ àṣejù ni òun là kọ́kọ́ àti ìjùlọ kọ́kọ́ ṣẹlẹ̀ wa adamu sí àdúgbò wa náà alayhi salatu wassalam ún mẹ́wàá lọ́nà mẹ́wàá ni táàpì ní ẹgbẹ̀rún kínní ẹgbẹ̀rún ọdún kò sẹ́ni kan tí ń bọ òrìṣà kò sẹ́ni kankan tó ní òòṣà kan tí wọ́n ń bọ la ilaha nìkan gbogbo àtọ́wà wọ́n lè máa ṣẹ̀ wọ́n ní o àmọ́ kò àti tí wọ́n para ti sẹ́wọ̀n pé ni àmọ́ kò lówó àti wọ́n pè kan ní wádùn wọ́n pè kan ní yàgòsò yàwókù ṣòwáhùn nọ́ọ̀sì wòlíì ni wọn àwòlíyàlùlá wọ́n wá bẹ̀rẹ̀ sí sin ọlọ́run àwọn èèyàn tẹ̀lé wọn wọ́n tẹ̀lé wọn wọ́n mọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn bá ti ń ṣe sẹ́wọ́n nígbà tí bàbá yẹn àwọn bàbá yẹn kú nígbà tí àwọn bàbá yẹn kú tán àṣetánà wà lè bá àwọn ọmọ wọn pé àwọn bàbá yín tí wọ́n ṣẹ̀sìn ọ̀dà tẹ́yìn náà dàbí wọn ẹ fi òkúta lẹ́gbà gbàgbàgbàgbàn ẹ fi máa rántí wọn ẹ gbé sí ibi ààyè tí wọ́n ti ń ṣèrántí ọlọ́ nígbà táwọn bàbá ilé náà tó kú tán àwọn ọmọ tí wọ́n tún dé ìbílù sí náà lè bá wọn rí pé òòsàn táwọn bàbá bàbá yín bọ́ tẹ́mọ̀ òun náà làwọn òkúta jágbé kalẹ̀ láàrin ìlú yẹn tẹ́ẹ̀ bá ti ń débẹ̀ yọ́ọ́ bá júṣe ẹjá ṣe mọ́nà ṣe pẹ́lú àìdúṣe rí wọ́n bá bẹ̀rẹ̀ sí bọ àwọn òkúta yìí àwọn òkúta yìí orúkọ àwọn bàbá yìí wọ́n jẹ́ o kan sọ òkúta kan ní kéwúlérè kan sọ òkúta kan ní ọ̀làdúrà níka orúkọ àwọn bàbá yìí wọ́n fi ń pe àwọn òrìṣà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí máa pélọ̀ bẹ̀ àwọn wọ́n lọ bì wọ́n lọ síbi àwọn kan àwọn fáṣà ti yàgò àwọn kan àwọn lọ fáṣà ìyàwó kò àwọn kan fashion sí ni nasa bẹ́ẹ̀ bọ́ sí bẹ̀rẹ̀ nù ìpìlẹ̀ bọ́dúnmọ́sọ fún yẹ ẹni tó sọ fún wa òun náà lànàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ayé sì wà lérí Allah wa ni wa nuu dikille inna arsalna nuuhan ila qawmi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim wàá lọ lè kìlọ̀ fún ọlọ́wọ́ bá nínú wàá ti délé mo ti gbé òdìdí lójúṣẹ́ wàá lè sọ fún gbogbo àwọn aráàlú rẹ̀ ìpínlẹ̀ nìkan má bọ̀ àwọn òrìṣà yẹn máa wò. nígbà tó sọ bẹ́ẹ̀ fún wọn àwọn àgbọ̀ kan tó ń sọ pé ọ̀làdàdàrú ń na àlẹ́ àtàkùn àwọn ọlọ́wọ́ bá yẹn má fi ilẹ̀ ohun ẹ̀ má dàánú lóhun òun ọ̀tá kan máa wò. bí wọ́n ti máa sọ fẹ́yìn náà ìgbé bẹ́ẹ̀ bá bọ òrìṣà lù yìí kò lè dá fún òrìṣà owó náà ń bọ àdá ńlá ìyá ńlá níbo ni ìyá náà wà ó ti kú ó ti lé kí ni jàmbá ó ti kú ó ti kú hmm, ìyá gẹ́gẹ́ fún ẹ̀ ti kú àdìjànú kan ní jẹ́ bẹ́ẹ̀ sẹ́ni gbogbo dáwọn yẹn bá ti wí òun orí àdìjànú yẹn ló sọ sí wọn lẹ́nu ṣé ìyá òṣèlú ti ń gbé ni. gbogbo ẹni tí máa ń bọ tọ́lọ̀ ń dá ni bọ òkè kí lẹ́yẹ bọ ọba tó dá òkè ọ̀pọ̀lọpọ̀ pé nìyẹn tọ́pọ̀lọpọ̀ ti bọ kìrẹ́ṣà lẹ́yìn kéèyàn máa sọ̀sẹ̀. nígbà tọ́lọ̀ tí ń sọ àtọ̀ di ẹ̀jẹ̀ kíkì tó yí ẹ̀jẹ̀ kíkì padà sí ẹran kíkì tó wá mú ojú àti tí àtọ̀ wá àtẹsẹ̀ jáde tí ìyáláwà mẹ́gbà náà ọba sọ̀rọ̀ ìlú kẹsàn fún wa ó tún kún di ẹ̀ kán lè kó bẹ̀rẹ̀ ọba tó dá gbogbo nǹkan tó tún dá ìyálá ní kẹ́mọ́ sí kíní kẹ́mọ́ sí àṣejù ní ibi àṣejù ti bẹ̀rẹ̀ nìyẹn àlùkò ló wò ẹ̀yọ́ máa yára ẹ̀ pàdé ọlọ́run ìjọ tó pàdé ọlọ́run ọba ọmọjọ́ náà ó lè jálẹ̀ ó lè járọ̀ ọ̀la ó lè jẹ́ ọ̀sẹ̀ sí ń bọ̀ ó lè jẹ́ ọdún kan ó sì lè jẹ́ fifty years ìjọ kan náà ó sá pàdé ọlọ́run tó bá pàdé ọlọ́run lẹ́ni tí tún gbé àwọn ẹ̀tọ́ ọlọ́run fún ìyá ńlá àtàwọn ìwòsàn ní ìná àti kálukú náà ń dáàbò nínú yàrá ẹ̀ tí wọ́n náà mọ̀ pé kì í sọ ọlọ́run níjọ́ tó bá pàdé ọlọ́run ọlọ́run fi ti tóbi rẹ̀ hàn ọ́ òṣìṣẹ́ kan tó ṣe fún ọ yóò fi ọ sínú náà rẹ̀ náà tẹ́nìkan sì ní gbọ́ ọlọ́run rẹ̀ àṣejù òun náà ni wọ́n bá débi pé òṣà fi bẹ̀rẹ̀ àṣejù ló bí òṣà àwọn fọ́tò òṣèlú òṣèlú tí kálukú náà ta wáyà ń gbọ́jà wá kí láwọn pé àṣejù Ibrahim nìyá tí ó lọ ṣéèkù jẹ́ ẹni tó ní sọ fọ́tò ṣéèkù bìrìsìkìlì tó fi sáyà ṣéèkù ọmọ tó jẹ́ láàrẹ̀ yìí ṣéèkù bìrìsìkìlì mọ́ tó jẹ́ láàrẹ̀ yìí ọmọ sórí ibú kọ́ká fọ́tò kò láyà ma gbé fọ́tò sáyà bí àwọn ṣẹlẹ̀ irú ìsìlámù ilẹ̀ ń ṣe yẹn kí lọ́wọ́ kí lọ́wọ́ kọ́ bẹ́ẹ̀ ni lọ́fọ́tò sẹ́wù mọ́mọ́tò láti ní ayé pé sẹ́wù yẹn yóò máa sọ mọ́tò lókùnkùn àti fọ́tò yóò máa ń bẹ́ẹ̀ mẹ́ ọlọ́wọ́ padà gba mọ́tò náà lọ́wọ́ ẹ̀. ọláìkùsùn ní bẹ́ẹ̀ aláwọ̀ kọ̀ fún pé gbogbo lílọ bíbọ̀ rẹ̀ wọn ló ń sọ wallahu khairu habira ọlọ́run mi ní sọ yín. aṣojú ní kánífẹ̀ẹ́ ní rí ẹ̀dá àkóso burú àmọ́ kò gbọdọ̀ sí aṣojú bẹ́ẹ̀ ẹ̀yọ́ bá yára ní nínú ẹ̀sìn wa àwọn ọmọ lẹ́yìn anábì Ìsá nígbà anábì Ìsá lọ́tán àwọn àkàtúndé àwọn èèyàn ni wọ́n ń pè lọ́lọ́run ṣẹlẹ̀ àwọn tẹ́ anábì Ìsá tí ó ṣiṣẹ́ pẹ̀lú wọn tó pè wọ́n sójú ọ̀nà àwọn àlàkàwárí yún àwọn èèyàn jama àtùhù àwọn èèyàn wọ́n tẹ̀lé la ilaha illallah kọ́lá mọ́ni ansọ́rí illallah kọ́lá àwárí yún náà àṣọ́rù lọ ìmí ọdún yọ àṣọ́rù ni àwọn kan lọ́wọ́ lórí láìláha ìlàlá ṣẹ́rí bàbá yẹ àtúntò ìṣá lọ́tọ́ àwọn kàtàkà tó dé àwọn ìyẹn ni wọ́n wá ń pè àtúntò ìṣá ní ọmọ ọlọ́ wọ́n ń pè lọ́lọ́ wọ́n nífẹ̀ẹ́ àtúntò ọlọ́wọ́ bá ní laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih inna Allaha huwa al-masih ibn Maryam ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n sọ pé anábìyí ah, sáà màṣẹ́ tí wọ́n fọwọ́ ra aláàrẹ̀ tó sì gbádùn màṣẹ́ fọwọ́ ra aláàrẹ̀ tó sì gbádùn pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ ọlọ́wọ́ wá ní màṣẹ́ gbogbo àti ọmọ Maryam ọlọ́wọ́ tó fi rẹ̀ tí kẹ́lẹ̀ mọ̀ pé ipe ẹnìkan ló ṣe kí ni ẹnìkan ló bí ọlọ́pàá ní màsíwò eh, tí mo ní kọ́ máa bọ́ọ̀rọ̀ àwọn kankan la ẹ̀wọ̀n máa mọ́rí àmì yẹn gbogbo àwọn tó bá pè lọ́nà gbogbo wọn ti ya kẹfẹ́ rí àṣejù ní bá àṣejù ní ọlọ́pàá láàánú sọ fún wọn yí pé ẹ má ṣàṣejù níbi ẹ̀sìn o ìtẹ̀ sọ kìí ṣe òdodo jésù ìṣọlọ́run kìí sì ṣe ọ̀kan nínú àwọn mẹ́ta tí wọ́n ń pè ní mẹ́ta lọ́kàn ló fi lọ́kọ̀dé káfàrà lẹ́sìn náà kọ́ọ́lù iná lọ àtẹ́lẹ́sù sálàtà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n ní èmi ọlọ́mù sí kẹta àwọn méjì ẹ̀mí mímọ́ àti àti bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ̀wọ̀n ní bàbá ìbába ní Allah lọ́dọ̀ wọn ọmọ tàbí mo ní Jésù lọ́dọ̀ wọn lẹ́yìn náà gbọ́ ẹ̀mí mímọ́ jìbìrì ọlọ́dún wọn wá pèmí sí kẹta àwọn méjì èmi àti jìbìrì lọ àti yíṣá àwa nílẹ̀pọ̀ ọlọ́wọ́n bá ní kẹfẹ́rí ni wọ́n wọ́n ti kúrò nínú yọ níbi ọlọ́ ọmọ rẹ ògbọ́dọ̀ lọ sọ́ọ̀sì olóbi jáde láyé ọwọ́ lọ́lọ́run ọmọ rẹ náà wọ̀ ọ̀tọ̀ yanú lẹ̀ ọwọ́ náà ó sì jẹ́ ọmọsán yẹn o tí n bá ti dé ìlú kan yẹn máa là á mọ́lẹ̀ síbẹ̀ ni ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ẹni tó bá fi wòran tọ́mọ rọ̀ bá fi lè sin ẹ̀sìn ọlọ́run ní kó àǹfọ̀sọ́kọ wa ní kùn náírà ọlọ́run yẹn jóná tẹ̀lé ọmọ tó láyà àtàwọn ọmọ yẹn ọlọ́run ní innal ladhina kafaru min ahli al-kitabi wal wọ́n bá láwọn àwọn tí a fún tẹ̀lé àtiwájú ọlọ́run bá àtàwọn olùmọ̀ṣirikí àtàwọn oníṣẹ̀ṣe gbogbo àwọn abọ́gibọ̀ pé àwọn tó ń sin ìyá ńlá yìí ọlọ́wọ́n bá ní gbogbo wọn fi náà jahannam tí wọ́n ti ń darí ilé tí wọ́n ti kú nínú nàjà àdámà náà bọ̀ khalidina fiha àwọn ọ̀dẹ̀ ní jáde máa ń bẹ̀ wòláyé kan fún ṣàrò ìbáríyá èèyàn burúkú ni wọ́n èèyàn kàtà ni wọ́n lè rí rẹ̀ ọlọ́ bọ́lọ̀ ti pé wọ́tọ̀ bá ń sẹ́bọ̀nù àti wọ́tọ̀ lọ́sọ̀ọ̀sì ọlọ́run èèyàn kàtà ni ọ wòláyé kan fún ṣàrò ṣàrò ni ọlọ́run ṣàrò ìbáríyá èèyàn burúkú ni wọ́n pè ní ṣáàrù olùbàdìyà táàbà ń fúnṣẹ́ òṣèlú ká máa là á mọ́lẹ̀ báwọn yẹn kó tètè mọ ibi tó gbé lọ́nà kí wọ́n náà tètè múra sí ìyàwó rẹ̀ kọ́mọ́ bá ti ṣáàrù olùbàdìyà kó lè mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣàwàdà orí ibú ni kéèyàn máa sọ pé freedom of religion ní tó bá wọ́n mọ̀ mí lóde ṣe ọba wo wọlé lọ church ọba wọlé lọ mosque Ibrahim Kafaya Kafaya ti fẹ́ Sunday I don't have problem èmi ìwọ̀ bàyà pẹ̀lú rẹ̀ sí. Ah. Ah. <laughs> ọlọ́mọba ní nàdínà ní ìdálọ́lọ́ ilé islam aláwọn ní islam ní kalẹ̀ sí tòun ọlọ́run gbogbo ẹ̀sìn tó gbogbo ẹ̀sìn dárí jẹma ẹgbẹ́ èṣù ẹ̀mọ́ làmọ́lẹ̀ tọmọ fọ́fá lẹ́yìn islam ẹ̀sìn tó kù ẹ̀sìn gíní ẹ̀sìn yálà ẹ̀sìn gíní ẹ̀sìn fáwọn bàbá ńlẹ́gbẹ́ sọ́mọ́sẹ̀ ìṣùmọ́ ìṣù ni wọ́n bọ́ lábẹ́ yálà wọn ò lè rí pọ̀tọ́ wọn wọn náà ló tì wọn lọ́rẹ̀ ẹ̀yọ́ bàyá mi àṣejù ìmọ̀ wọnú àkídà àkídà ìgbàgbọ́ ẹ̀yọ́ bàyá mi nínú ẹ̀sìn wa anábìnrin ìyá fún wọlébóló anábìnrin ọ̀dọ́wọ́ yìí pẹ̀lú àṣejù fìdí nínú ẹ̀sìn fàyínlẹ̀mọ̀ àhàdàkà mọ̀nkánà kọ́bùlà fún alùpùlù fìdí nítorí pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó síwájú yìí nínú àwọn tó sàwájú nínú àwọn bàdé sàáyílà àṣejù nínú ẹ̀sìn ajẹ́pẹ́ àgbọ̀rọ̀ sàṣejù nínú kíni nínú ẹ̀sìn wa bóòlù àṣẹ máa sàṣejù òun náà láti sọ wẹ́rẹ́wẹ́rẹ́ kéèyàn máa gbé ẹ̀dá ọlọ́run sípò ọlọ́run kéèyàn máa retí nǹkan tó yẹ kó máa retí lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn yàrá ẹ̀dá ọlọ́run àwọn ṣe àwọn sàṣejù wọn pè á wọn lọ nìkan ní mùsùlùmí láàrin àwọn sàábà mẹ́rẹ̀ẹ̀rin tó kù wọ́n ló nìkan mùsùlùmí wọ́n ní àbúbákiri kèfèrí Usman Umar kèfèrí ni Usman náà kọ́ wọ́n ní kèfèrí táwa ní mùsùlùmí wọ́n ní ájì nìkan àwọn ṣe àwọn ọmọlẹ́yìn sákàtàkì ṣé òtí ṣe ní òdélé ọlọ́run níjọ́ wọ̀ lónìí àwọn ṣe àwọn oníwọ̀ lónìí tí wọ́n bá ti wọ̀ lókè àwọn bẹ̀sìn jẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn sàábà wọn jí ṣépè fún wọn láàárọ̀ àwọn náà sì kírun wọn gbá ọ̀rẹ́ wọn lọ mọ́kà àwọn ìyàwó wọn borí wọn lè jẹ̀lẹ̀ bára wọn yìí ṣe muslim wọn sì gba sọ̀tún láàmú wọn àwọn làwọn ìran sákìsàkì tíjọba múndó ní sáríà ṣáìt díjà ni o wọ́n ṣàṣejù wọ́n ní tí òjò bá sùn wọ́n ní òjò tó sùn yẹ àmì pé àdínsí ni àdínkọjá sámà nìyẹn bóde bá ti sún wọn wọn ni assalamu alaikum ya ali wọn máa náwó sí òfurufú gbádá ọ̀kan nínú wọn ó ní ali rabbuna yawm al-qiyamah nígbà tí rẹ̀ dàbí tán pátápátá ó ní ali ó ní ọlọ́wọ́ bá gbogbo tí sẹ́ńtì ẹ̀rọ rẹ̀ yẹn tó bá jẹ́ wọ́n ń sọ lérí íńtánẹ́ẹ̀tì ni o lérí tẹlifíṣàn ni o kì í ṣe pé wọ́n fẹ́ pamọ́ o tí wọ́n sì ní sòro ájì ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè èyí tó fi pè ọlọ́run báwọn ọmọ ọ̀dà ti yín náà àtàwọn bàbá yín náà ti máa ń pè sí òdìjà alẹ́ náà bá ní sòro ṣé ibrahim kawula ọmọ sinigá ajọ dúdú báyìí náà ni gbogbo wa sí àgbà nínú àwọn ọmọ sinigá adájọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá àwọn ọmọ wa wò wá ń wò ẹ̀ sí ìyára nàìjíríà ẹ̀kọ́ ẹgọ̀ bọ̀dá wa lọ́sọ́dọ̀ ọlọ́run bọ̀dá wa nílẹ̀ ẹgọ̀ ẹtùtù púpọ̀ bọ̀dá wa ni wọ́n sọ bí kíni lẹ́sọ̀dọ̀ ọlọ́run yá ṣe Ibrahim gọ́ọ̀sùn ìlúwọ̀rọ̀ àgbìsílẹ̀ ìdíjẹ́ ìríkà pàlìmọ̀nà tàbílì kára láìláìlàlá láìláìlàlá láìláìlàlá ẹ̀sìn tí wọ́n gbé wọn ní nàìjíríà tó ní ká máa ṣe gbé yá ṣe òwúrọ̀ ṣé yá ṣe òwúrọ̀ náà ní àwọn pè kò lè dé ọrùn lọ́hà ayé ọ̀kọ̀rá ni kò lè dé ọrùn lọ́hà ọlọ́run tẹ́ bá pé yá wá yàrá ní kẹ́kẹ́ yá lọ́ àwọn ẹgbẹ́ ọ̀rùn rahman tó bá sì wù yí ẹtú yí padà ẹni yá rahman ẹ̀yìn yá máa tẹ̀lé ọ̀hún èyí tó bá wù yẹn pè fàlàwùl asmaul

ẹwà alukùránì alukùránì lọ́lọ́rọ̀ kéèlésé gbogbo ìgbógbò tí lábẹ́pá ọ̀kàbá ti wá bí tàbá ti dúró alukùránì tí ọba ti bá mú a sì dá padà fún nílùú wọn kájọba gbé mi níta wà láfíríkà mi ọwọ́ gbé fọ́tò sí Ibrahim kalẹ̀ ní ọwọ́ fèrè kalẹ̀ ọwọ́ sọ fọ́wọ́ pé tí wọ́n rí yàtọ̀ sí dáwà ní ọwọ́ ní ìtí wọ́n rí ọyàtọ̀ sí dáwà ní ẹ̀dọ́kọ̀ tó ọba wa gbogbo eléyìí ó kù díẹ̀ káàtó wa a lè parí àṣejù ní àṣejù ọ̀pọ̀lọ́lọ́wọ́ ọlọ́lọ́wọ́ máa ń bẹ̀rẹ̀ máa ń máa ń wọ́n rẹ̀ lọ́rẹ̀ ẹni kẹ́kọ̀ọ́ lè fún ọlẹ́rẹ̀ yáṣẹ́wò yáṣẹ́wò yáṣẹ́wò ẹni ń pè yáṣẹ́wò ọmọ o i ti ọlọ́run bá ní ilẹ̀ àdébí sọ fún wọn wípé ọlọ́run mi ò máa pè wọlé àwọn ṣìríkù bí àhàdà ìyìn nífẹ̀ẹ́ lómi sẹ́jú ọlọ́run tí máa pè tí ó máa wájú ṣìríkù ọlọ́run wọ Muhammad fọlá tẹ́jà ọmọ aláhi láàrin àhà ilẹ̀ Muhammad mọ́ nǹkan mi lẹ́yìn ọlọ́run fọ́tàkùn náà mí náà ni mọ́ àdàbí kọ́ mọ́ bá wà nínú àwọn táàbù yàjẹ́ ọjẹ́ yàlẹ́yà jùlọ wọ Muhammad nígbà ọlọ́run ní àṣejù ní àṣejù yìí pọ̀ lábàárà àkídà tìjáde àgbà pé ọlọ́run ló di igi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló di omi omi lọ́dọ̀ ọlọ́run ní tí wọ́n ń ṣe nínú tẹ́lifí àtẹ́lifí àti wọ́n ṣe kí ni tí wọ́n ń gbà lọ́wọ́ ara wọn nìyẹn ní tí ọ̀rọ̀ tìjáde ọ̀bá yé kọ́mọ̀dá sí o yóò ní ní àdánlá èmi ni ọlọ́run ṣé òun sọ bẹ́ẹ̀ láìlá ilà àdá fàbúdí ni ẹ máa sinmi wà kí mi sọ látàlẹ́ síkiri ẹ máa tí òun kẹlẹ́ mọ́ná tv alàlá bẹ́ẹ̀ ló lọ́ọ́ kí ló lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run ti gbé wọ̀ òun náà ti gbọ́ lọ́wọ́. ṣé ẹni sọ́ra òun yẹn wà ọmọ àpò ọmọ àṣẹ ọmọ àṣẹ kúbẹ́kúbẹ́kúbẹ́ ọmọ bàtà sí bàtà kí olóògbé bí ọ̀dọ̀ tó ń tẹ̀lé àṣejù nínú àwọn àṣejù ẹ̀yọ́ máa yá ni òun náà ni ká máa sọ pé gbogbo bíbí àpáta ni kèfèrí ní sọ̀yọ́ ni kèfèrí àti padà sẹ́gbẹ̀ẹ́ kejì àbí àwọn aláṣẹ ó ní kó lu bídí àti kó ó ní gbogbo bídí àpáta ní máa sọ yẹn ní kẹfẹ́ yìí kò sì rí bẹ́ẹ̀ ẹnìkan kan láwọn máa ka Yasin láàárọ̀ ọjọ́ Tuesday gbogbo ọjọ́ Tuesday lè wọ́n máa ka Yasin àwọn àmì rẹ̀ dídá tí àdámìnrin ní kéèyàn máa ka àwọn ọjọ́ Tuesday sọ́wọ́n pé èyí lè máa ka ní everyday tọ́ba wù èyí lè máa ka ní àwọn àsìkò kan ọwọ́ ní Tuesday nìkan lọ́wọ́ máa ti kí ni lọ́wọ́ máa ka kí lábẹ́ kọ̀wá bẹ́ẹ̀ onye ó sì máa ṣe nù kọ́lá kọ́kọ́ ma sọ fáwọn èèyàn pé ká máa ṣe bẹ́ẹ̀ ìyàsí dàbí ọ̀dà ọ̀dà ìjọ tó ka yẹn sọ burú ìbá ti burú tí ìbá jẹ pé wọ́n dájọ́ yẹn mú lọ́tọ̀ ní friday ní tuesday nígbà nígbà tó ní tuesday tó mú pé tuesday làwọn máa kà á <laughs> ní yóò ọyọ oh, oh, gbọ́dọ̀ Islam pé ká yàtọ̀ níjọ tó Islam ẹni tí ń pe òkú tó wà ní sàrí nǹkan ṣé o lágbájá gbà mílẹ̀ òkú ọlọ́run sùn sànù mi o eléyìí ní pe ẹni tó wà ní sàrí nǹkan gbà wọn bídà tó ń ṣe yẹn ó lè sọ yẹn ní kẹfẹ́ àbí ó lè sọ yẹn ní kẹfẹ́ yìí yóò sọ yẹn ní kẹfẹ́ yìí fẹ́ẹ́ ní bá ti ń pe ẹni tó lọ́run dá ó ti bọ́ sínú ẹlẹ́bọ̀ọ́ ọlọ́dọ̀ òun ní lọ́lọ́sọ ẹ pè mí ọlọ́run ní ká pè nǹkan mi tọ́lá bá ti ti sọ́dọ̀ ara rẹ̀ tábà ti ti sọ́dọ̀ ẹlòmí ó ti di kíni ó ti bẹ̀rọ àdébí dàdú ọ̀hún ó wà ní ìbáàdà àdébí sọ ìbáàdà wà tẹ̀sí o wípé ẹgbẹ̀ mi o ẹ̀dákun àdébí ní ìbáàdà ìbáàdà làdúrà wà láyé ìṣiríkí ní ìbáàdà tọ̀rọ̀ bì í àdà ọlọ́run Bidia, àmọ́kúlò bidia tó dọ̀ lára gbogbo ẹ̀ lánàá gbogbo ẹ̀ lèyìn ó sì jìyà ní eré ẹ̀ àfitọ́lọ́ bá fi eré jìyàn lérí bídíà tí ó sọ̀yàn di kèfèrí o ti níyàlẹ̀ tọba ti ṣe bídíà tí ó sọ̀ di kèfèrí tọba tí wọ́n ṣe bídíà tí ó sọ̀ di kèfèrí ó ti kó ní Islam lára àwọn àṣejù náà ni nínú àwọn àṣejù náà ni àwọn Khawarij wọn ní gbogbo ẹgbẹ́ wọn ti ṣẹ̀ṣẹ̀ ńlá kèfèrí ni téèyàn bá tó di ṣẹ̀ṣẹ̀ láwàá kèfèrí ni kéèyàn máa jà ká máa jà ká máa lẹ́ra wa ládàá sàǹfẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tàbí ní láyé dúró bá àdókùn rí kọ́ bàbá àgbà àdébìnrin ẹnì kọ̀ọ̀kan yẹn gbọ́dọ̀ dìde sọ́ra yín kẹ́ máa bá yín yà ó kẹ́ yín nìkan yín mùsùlùmí ẹni bá ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ńlá tó ọlọ́ọ̀bá aláàánú wọ̀nyí tó ìfàtà ní ìlànà mọ̀mìnì náà tẹ́tẹ̀lú ọlọ́run mọ̀mìnì wọ́n ń jà fàásìlì hó bẹ́yìn náà mà ẹ̀ṣà tó ṣe láàrin wọn ọlọ́wọ́ bá ní wọ́n ń jà ó fi jà ròyìn wọn ó tún wá fi mọ́ni ṣe kíni ó ti dèrò yín wọn ajẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ká máa bára wa jà ajẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá kì í gba ìmọ̀nì ní ara àyàn pátápátá kì í sọ̀yàn di kèfèrí àwọn kàwárí àwọn dìde àwọn nírọ̀ wọn ní ìbájú ṣẹ̀ṣẹ̀ ńlá ó ti di kíni ó ti di káfíìn abúlé abúlé abá sọ̀rọ̀ bá wọn abúlé abúlé abá sọ̀rọ̀ bá wọn lásìkò àwọn sábà náà bẹ̀rẹ̀ lórí burúkú wọn náà tó six thousand tí wọ́n yá lẹ́yìn àwọn sábà. abúlọ́kà àbáṣe wa débẹ̀ onígbà tó ń débi ibi wọn tó kó sísá ní ìbáadà ó ní wájú wọn báyìí ibi àwọn afẹ́rí kalẹ̀ wọn lọ́wọ́ yà gẹ́gẹ́ bí erúkún rà fún mi ibi tí wọ́n fẹ́rí lọlẹ̀ dé náfìlà ó lè wọ́n wo mi lọ́kàn wáyé wọ́n rò pé àbọ̀kọ́ la àṣé omi ó ẹkún tí ń jáde lójú rẹ̀ nígbà tí ń ṣe ìbáadà òun lọ́fẹ́ dà ìgbà tó ṣe kíni tọkọlà ànábì ní gbogbo ọmọ náà ni wọ́n o ànábì tí wọ́n kàkùrá ẹ tààkìrì náà sọlá àtàkùn ìdá sọlá àti ẹ má jẹ́ àṣà ìṣẹ̀jù jọba àwọn ni wọ́n jìde sí gbogbo àwọn ọba àlẹ́ lárúbáwá wípé àwọn gbọ́ pé àwọn kan mutí nínú wọn àwọn gbogbo àwọn kan wọ́n sọ̀sìn náà àwọn gbogbo àwọn kan wọ́n jẹ́wọ́ ìlú látara bẹ́ẹ̀ àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ wọn gbogbo tí wọ́n kàkàlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń sèyí sí kò sí débi ẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n fẹ́ bá wọn jà nítorí ẹ̀ ara wọn náà ni gbogbo àwọn tí wọ́n máa sọ pé máa ṣe protest yẹn ipe tí ọba ìlú kan bá ti ṣe kankan ẹ jáde lé lérí ẹ bọ́ sójú títí ẹ yẹyẹ ẹ sọ̀rọ̀ burúkú sí kọ́ máa wo tẹlifíṣàn tó lé kọ́ máa sunkún igbe àwọn aláàlú mi náà ni wọ́n nílẹ̀ mí nìkan ni wọ́n sọ mọ́tò mi náà gbogbo àwọn wàkúwàlàpàlà báyẹn àṣejù nílẹ̀ ẹ̀rọ màá yá mi àṣejù nínú ìbáàdà ọwọ́ o àwọn kan lè bá ànábì wa Muhammad sallam wọ́n ti wá déwájú ilé ànábì wọ́n wá rí àwọn ìyàwó ànábì wọn ah, ní ta fẹ́ béèrè gan ẹja kúkú béèrè lọ́wọ́ kìtì yín ipe eh, àwa béèrè bóòlù ìbáàdà ànábì torí pé a rí pé àwa àṣìbáàdà dáadáa aṣọ̀lẹ̀ ọ̀kan nu wọn ó ní ilé àtẹ̀fẹ́wọ̀jù torí ìyàwó máa ń díyàn lọ́wọ́ owó ọbẹ̀ owó kíní owó jẹ àtàwọn bùkátà míì náà ọ̀kan nílá akólú láhàmà ọ̀kan lóhùn ní jẹ ẹran mọ́ òun ní jẹ ẹran mọ́ òun ní jẹun lọ́sàn-án mọ́ àwẹ̀ lòun máa gbà ọ̀kan nílá anamọ́ alátọ́ràṣì ọ̀kan lóhùn sí ẹ̀ ní sùn mọ́ ó di nǹkan mélòó dání ní àwọn ọmọ sí báyìí ọlọ́run ní fẹ́yàwó ọlọ́run ní jẹun lọ́sàn-án mọ́ máa gbà sáà òun sì ní jẹran òun sì ní sùn ànábì gbọ́ tí gbogbo wọn sọ sẹ́wọ̀n pé gbogbo tí wọ́n fẹ́ mọ̀ ṣe lóru ìbáàdà ni àbí àwọ̀ tó fẹ́fẹ́ gbà yí ìbáàdà ni ìyàwó tó lọ́wọ́ wọn nífẹ̀ẹ́ iná àníyàn pé kó wọn láyé bíṣìṣì láàdìlà ìlàlà subhanallah alhamdulillah kò ní sí ẹni pé wọ́n ní ẹmọ oúnjẹ àárọ̀ wa kò ní sí ìjọba wo lọ́wọ́ wo jẹjẹ ìjọba sì wù wọ́n takú sínú mọ́sálásí àdíyà dáadáa gbogbo wọn ní o kẹ́lẹ́ bá tẹ́ra mọ́ ìjọsìn ọlọ́run pé mẹ́fà bí ń jẹ dáadé ní bí ń jẹra bí ní bí ń jẹra bí bọ́ọ̀sì ayé gbé lọ wọ́n fẹ́ kẹ́yìn sáyé aláwọn òṣùmá pé ìbá ti sùnmá kí náà ṣẹlẹ̀ jẹmọ́ wọ́n sọ èrò wọ́n ní ìbáadà náfìlà làwọn máa ṣe àlẹ́bí bá jáde àlẹ́bí ní má bá lọ àkọwá mi kí ló sọ àwọn ọjọ́ mi yẹ kó lódà kásà wákásà tí kálukú kan sọ ìsọkúsọ láti ní òṣèlú wa àná èmi á máa dìde lóru èmi á sì máa sùn wa àsùnmù wa ọ̀fẹ́ èmi á máa gbàwẹ̀ láwọn àsìkò kan èmi á sì fàwẹ̀ lẹ̀ láwọn àsìkò kan wa àtẹ̀sẹ́wọ́jú ní sára èmi sì níyàwó lé o ní sì bí abùkátà gbogbo fama lọ bí ba sùn lẹ́tí ẹni bá lọ́wọ́ nípa mọ̀sẹ̀ yìí ti ń sèyí fàyè sàmì mi kò sí nínú jọ ẹ wo tí wọ́n láwọn fẹ́ ṣe tá àdábì fi lóun ọyọ wọn kó nínú jọ ẹ̀sìn ní àbí ìfẹ́ sí jama àmọ́ kò sí kíni kò bá bó ti gbé kalẹ̀ fáfárí bì mú ọjọ́ ìpè ilé lóṣù mẹ́rin wọ́n wá twenty days ìbòlọ́bọ̀lọ́ ìbòlọ́lọ́ ibi tó wáyé kí ló ń sílẹ̀ tí wọ́n bá tó ẹ̀sìn lójú ẹ̀ wípé ìyá mi tó ti darúgbó nulẹ̀ òun lọ́mọ ọmọ rán ìyàwó mi òun lọ́mà mo ti fún jẹ́lẹ̀ bára rẹ̀ bá ti kankan òun lọ́mà ọmọ bá yí tó ń jẹ bá tánú lé àwọn náà mà ọlọ́mbẹ ṣe ìbára ń o àmọ́ ṣe ni èsì ọ̀dà ọlọ́run kú àwọn kùn náà ọlọ́run gbàgbé dodo ẹ sọ ẹ tọ́jú àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín ẹ mójútó wọn bá ọwọ́ gbọ́nà yà lẹ̀ oṣù kìíní ààyọ mẹ́ oṣù kejì ààyọ di ọ̀rọ̀ yà oṣù kẹta ààyọ níbi ọ̀rọ̀ yà oṣù kẹrin ha. èmi ẹ̀ lóko ìpínlẹ̀ ọmọ ẹ̀ màmá. àjẹjù ni àwọn ẹ̀ka ṣe jọba torí bá àwọn ṣe sọ tàwọn tí ò nínú gbọ̀dá àwọn sọ tọ́wọ́ fẹ́ sí dáwà lè kéwò bá kéwò tán lọ wéré kó sí kíní kò dé wéré àwọn àdó sí lébàṣẹ wà ní sí dáwà láti àbí pẹ̀lú ìrọ̀dá ọlọ́wọ́ ọlọ́wọ́jà aládọ́wọ́ láàárọ̀ tó lára gbogbo ọmọ ilé ọ̀sẹ̀ kan àbọ̀ ìbùsùn kálukú kálukú pé ah subhanallah tọ́ba lè kó jẹ kalẹ̀ okó kalẹ̀ ẹlẹ́kùn àmójútó ń kọ́ sára lẹ́tẹ̀ẹ́ ní ọ̀rọ̀ àmójútó ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ tọ́lọ́ ayé kéwú ni wàhálà náà bẹ́ẹ̀ wá ti kéwú yóò di irinṣẹ́ fún ṣètò ni yóò máa ní èyí ṣe ìta ṣe yìí náà àwọn jòkó yìí dùwà tó mi ṣe tẹ́lẹ̀ yìí ṣe ìgbà wọn lẹ́nu kan lọ́wọ́ fún tẹ́lẹ̀ yìí ní jí kẹ́lẹ́ kí wọ́n lọ́wọ́ fún tẹ́lẹ̀ yìí lẹ́ àwọn ọ̀nà ọba ti kó mẹ́ torí pé ìtọ́lọ̀ ń gbélé ọlọ́wọ́ nínú lẹ́gbẹ́dẹ́ ọ̀rọ̀ yà ó ṣe àwọn lè ṣe kí ni ó lè ṣe kọ̀rọ̀kọ̀ rẹ̀ lóṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin àdébìsẹ́ tí bá kánà ní gbogbo obìnrin rí ẹ̀sìn kọ́ àṣìlù kí ni mo pè é wọ́n fẹ́ níṣẹ́ ọlọ́run ọba múyàwó ẹ̀ lọ́wọ́ gbalé gbalé sí ìlú tó bá wà kó sì kéwú kó tó lọ kọ́ ọmọ tó wù kọ́ ọmọ fọwọ́ lawọ́. ọ̀tọ̀ wá sì ti ṣètò ọmọ tuntun ìyàwó àtọmọ rẹ̀ ó kọ́ tinú ó gbé tẹ́ẹ̀mì lọ sẹ́yìn mọ́tò ọmọ ìgbà yìí lọ ìlú tó bá wù ọkọ̀ ṣe kí ni kọ́ lọ́wọ́ àmọ́ bọ̀ máa tẹ̀wọ́lẹ̀ ọwọ́ tó wọ́n ti bá dà wọ́n lè ti dáwà lóṣù mẹ́rin àṣejù ẹ̀yọ́ máa yá mi nínú àwọn àṣejù ọ̀yẹ̀ ìtòrí pèsè tọ́ ó burú púpọ̀ ọ̀nà tí máa ń gbà wọlé sí àwọn ẹlẹ́sìn la ọ̀nà méjì náà ni nínú gbogbo ọ̀nà àṣe ètò àfi ọ̀nà kíni àṣejù sẹ́ńtọ́ àwọn àmì náà bẹ́ẹ̀ ni wọ́n tó pé ẹ̀ẹ́ ṣòkòtò yín fẹ́ káṣókè yẹn àṣejù ni ó Sokoto tó wá dójúbo ọlásìjù ni ẹ̀dá kò sáà ṣèjù tó ànábì ní ká ṣe ànábì ní yé sọ́rọ́ tó lè mùsùlùmí ìlànà sí sáàkì yìí bá ti ṣe ọ̀bá ti yẹlé kéwú ànábì ní aṣọ tọkùnrin bá wọ̀ ṣòkòtò àbáṣọ bá wọ̀ ojúgun ẹsẹ̀ rẹ̀ yìí ti máa bẹ̀rẹ̀ ojúgun ní ká ẹ sì ní bá olóńgbàbọ̀gbà ẹ ní bàjá nígbà táwọn bá rán lẹ́sẹ̀ àti gíní wa tó bá wá dédé débi sànẹ́bì ní ó dé ní ó wà dà sí jù lọ́dọ̀ yìí àmọ́ àwòrán tó dé láti Amẹ́ríkà tí tó ń wọ tó wọ nígbàbọ̀gbà yẹn òun ìṣe gíní òun ìṣe aláṣejù bóyá láti mọ̀ pé ìṣàṣejù àbí ìṣàṣejù kéwu ni ọmọ sunna huma al-ma'yar alukuraani la máa fi wò alukuraani ni kẹ ṣe alukuraani ni àbí tẹ́ẹ̀bá lágbára sexual ability tẹ́ẹ̀sì ní agbára kí ni financial ability ọkà tó dáadáa àlàáfíà ń bẹ lára rẹ owó tó mọ̀ fi jẹun mọ́ látò rẹ bákan mọ́ fẹ́ yàwó kan yàwó kan dáa tó àfi tí ìbá condition bọ́ọ̀bù alágbára rẹ condition náà olówó condition olùsèdédé condition àwọn tó bá ní sẹ́mẹ́lẹ̀ ta yìí ọlọ́ọ̀lù fàkíhù òun kò láyé máa tọ́ balẹ̀ àgbẹ̀ ìdàgbẹ̀sá ẹsẹ̀ nínú àwọn àyàwó mọ́sánà ẹ̀kọ́ méjì méjì sílé wọ́n tó láta ẹ̀kọ́ mẹ́ta mẹ́ta wọ́n ẹ̀kọ́ mẹ́rin mẹ́rin fẹ̀yìn kẹfẹ́ allah tàdílù tẹ̀bá máa pẹ̀lú ṣe déédéé láàrin wọn ẹ máa dájà alẹ̀ ẹ máa ṣèkà ẹ máa pàṣẹ yẹn nìkan jẹ́ nìkan lọ ẹjọ́ mọ̀lẹ́ yóò kan ẹ máa mọ́lẹ́ jẹ́ yóò kan méjì nípìnlẹ̀ àìlágbára ní sọ wájú oníyàwó kan ẹni oníyàwó kan bẹ́ẹ̀ tó ọmọ tó sẹ́kù ọmọ àfẹsẹ̀ kọlà àwọn obìnrin tẹ́ rí yẹn kí wọ́n tó méjì mẹ́ta lọ́dọ̀ ọkọ yìí máa ń fún wọn lálàáfíà àbáwọn ọmọ ń bẹ ń eléyìí náà máa dáná kí ni wọ́n mọ̀ sí ń dáná wọ́n mọ̀ sí mi ṣé ẹ̀fẹ́ sí mi ní wọ́n làwọn fẹ́ sí mi. àsìkò tẹ́lẹ̀ ìmọ̀sán lọ́wọ́ wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀

wọ́n tó lówó tọ́ lágbára tọ́ lọ́lẹ̀ gbóyàwó méjì mẹ́ta mẹ́rin jọ tọwọ́jọ́ wàhálà wọ́n lálẹ́sẹ̀jù wọ́n lọ kọjá àlà rẹ̀ láti ní àṣejù ìkọjá àlà rẹ̀ wọ́n pèrè wọ́n wọ́n ní ká ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀sánú wa débi pé ní gbogbo nǹkan tó bá ti jẹ́ fún gbogbo ẹni tí ọrẹ àárẹ̀ tí ó sì mú yìí yẹ kó fi gbà rẹ̀ ni wọ́n ń gbà rẹ̀ Ramadan kí láti parí rẹ̀ kọ̀ọ̀mọ́ mọ̀rí ọlọ́wọ́n bá nífa ìdíjà tó mi ní ayé àmì ọkàrà ẹ fà wẹ́lẹ̀ o tó bá dìgbà míì tara yín bá padà yálé yín àwẹ̀ kẹ́ máa wá san padà ọlọ́run ti ó ti balance àlámọ̀rí wa kọ́ wa oní ọ̀sà peptic ọ̀sà chronic ọ̀sà ọ̀wá ní a wákàtí mẹ́ta náà lógún ilé omi sùn ẹ̀fẹ̀ wọlé wọn gbà táwọn tó bá ikú lágùn márùn ọjẹ̀bi <laughs> aláṣẹ jù ni ọ aláàtí ó fà kọ̀ọ̀bà wẹ́lẹ̀ ẹ̀mọ́ ọmọ ìfilẹ̀ tí ó lọ́wọ́ àjọ yà mọ́. ọmọ ìwé ààrẹ máa jọ sọ́wọ́ oṣù lálàáfíà aláṣejù ni ọ́ aláṣejù ni ọ́ àwọn tó ń pè láṣejù nìyẹn ní tẹ́sí bá ti ní ká má ṣe tàbá ti ń ṣe náà ń pè láṣejù. ọgbà wẹ́rẹ́ Rájàbù ó ti bẹ̀rẹ̀ láti ìjẹ ìwáṣì ọ̀rẹ́ arúgbó ìmọ̀nìtúrà tó fi kà Ramadan gan wọ́n ní arúgbó ṣe wá alájà òjògbà ṣàbá tó tán gbàrọ̀ wọn bọ́ ẹ̀rọ àwọn bàbá ti iná sí máa ń gbà ní àwọn bàbá ọlọ́run kọ́ bá kẹ́ wọn ọ̀rọ̀ òye wọn gbà ní ẹni wọn bá tó yẹ wọn fi sílọ́ọ̀ kọ́ lọ́ọ̀ bá kẹ́ wọn lẹ́bi gbà oṣù kan tán àfi rọ̀mọ̀dọ́ nínú ṣàbá ìlànà tó ń gbà rọ̀ dáadáa ó lè gba tó bá rọ̀ lọ́rùn nínú ṣàbá àwọn àwọn oṣù tó kù alamisi monday thursday ó ti thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run ọjọ́ mọ́kànlá ọjọ́ mọ́kànlá lọ́nà ó fi 19 days tó kó fún ṣe sí ni wọ́n fi jẹun wọ́n wọlé alámọ̀lágbọ́ jàmọ̀lágbọ́ dáa wọ́n ní kó fún ọlẹ́sẹ̀ rán ó mú mínírà sí kó mú júùsì kó gbádùn àlàáfíà rẹ̀ sọ anábì náà wẹ̀ anábì dáwọ́ dá o àmọ́ anábì ò gbà á anábì yẹn dáwọ́ fún ọ̀gá gbà wẹ̀ ọ̀dà olùgbà àmọ́ anábì wọn mọ̀ gbà á yóò jẹun lébi yóò sì lọ́la yóò jẹun lébi yóò sì lọ́la fi ṣiṣẹ́ nìyẹn dọ́kọ̀ kan oṣù mẹ́fà tó fi gbà á àwẹ̀ oṣù mẹ́fà ló fi jẹun sàárà kan tó bẹ̀rẹ̀ sígbà nígbà tó wá lẹ́ ní ẹ̀yẹ títẹ̀ ara ẹ̀ ti kún jọ àwọn yòókù rẹ̀ ń ṣe bàdà ah, ó ní ká pé òun bá mọ̀ ní ẹnu ọba yìí bá dábì ń bá lọ wọ́n wọn ṣe kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ gbà sọ́kùnrin ti ṣe dà àmọ́ padà yíwọ́ ẹ̀yọ́ màá yára wọ́n wá ní ọwọ́ gbàwé kàtí fourteen fifteen wọ́n fún ní ládàkà ànínàkà súnmùtà dáhàrà kùlà nígbà tó gbàwé odidi ọdún kan ládàwé ọdún kan ni wọ́n fún ọ tó bá gbàwé thirteen fourteen fifteen ẹ̀dá kù jẹ́ mẹ́ta wọ́n sì fún ọ lọ́dún kan kéwù lè dá ké téèyàn bá ti kéwù yóò máa sàṣẹ jù màá sì kún jábàá jíjọ kan ọ bẹ̀rẹ̀ sí kírun ìṣá wọ́n sì wá pẹ́ bí kéèyàn ọkùnrin náà àwọn adájọ́ kẹrin ló bá fa ìtẹ́sẹ́yìn ló bá kí ìṣá ìtẹ̀ pápápá ló bá jáde mọ́ṣáláṣí tẹ̀tún ìlú sọ̀lá ọwọ́ lọ́dọ̀ ànábì ànábì wa ní kí wọ́n pe mọ̀áfù wa oye mọ̀áfù bèrè pẹ̀lú alájáde wọn lágbájáde kí ló dé tó fi jáde ọ̀dà kan padà sọ wọ́n sì rí pé ó dáhùn rẹ̀ kí lẹ́yìn ọjáde ìfẹ́ anabi ni gbogbo mu'azu anabi ni afatanu ya mu'azu ṣe onífìtínà ni ọ̀nà ìwọ mu'azu òun kírun ìṣá lọ́wọ́ pẹ́ẹ́pẹ́ tó báyìí láì ṣe ìwọ̀n ṣùgbọ́n lọ́wọ́ pẹ́ẹ́ tó báyìí anabi ni òun kírun ìṣá lọ́wọ́ pẹ́ẹ́ tó báyìí sọ̀rọ̀ fún àwọn arúgbó mbẹ́lẹ́ yẹn ọmọ fún àwọn aláàrẹ mbẹ́lẹ́ ọmọ fún àwọn akẹ́tẹ́ ní bùkátà tọ́jú pé ìbẹ̀rù ọlọ́run ni wọ́n ya mọ́sálásí tí ẹ̀mí wọn bẹ bùkátà tẹ́fẹ́ ṣe tẹ́fẹ́ bíyá tọ́wọ́ gbígbà mí wọ̀sán ṣe wọ́dọ̀ wá tó aláwọ̀ ọ̀lẹ́ni ìdá ayẹ́kṣà ìjàgbé wáyé ṣe ẹ̀dàkùn ìrún bí mọ̀ áìsìkí tó dùn tó kí ọ̀dà bí ọ̀dà lọ́dọ̀ tiẹ̀ ọ̀dà lọ́dọ̀ àti nǹkan kọ̀dà lọ́wọ́ yára ní òfin lọ́dẹ kéwú ó lè rọ̀pọ̀ dá sí ọ̀dà kéwú ní òjò ọmọ bọ́dà bí ọ̀dà láti gbà náà ní òjò tẹ́ púpọ̀ irun àsùbá àlàmà ń fàtí máa ń pẹ́ gan ẹni kírun àsùbá twenty minutes ìmọ̀mọ́ ò tí ì ṣẹ̀ṣẹ̀ ju o ọmọ àti ah, ogún ṣẹ́jú ọ̀dà lọ́dà inna Qur'ana al-fajri kana mashhuda ọlọ́run àwọn màláíkà máa ń pọ̀ nínú irun àsùbá àwọn tó fẹ́ gbaṣẹ́ àárọ̀ àtàwọn tó fẹ́ dìdífà ní iṣẹ́ àná àtàwọn tó fẹ́ gbaṣẹ́ àárọ̀ wọ́n pàdé lásùbà mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ kókó dáadáa àmọ́ fẹ́ kírun ìṣá ah, ah, ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tó tó bá ti lọ gbọ̀n ṣẹ́jú tí lọ wákàtí kan fàtẹ́rẹ̀ sẹ́yìn ìmọ̀mù yẹ kí yẹ ó ti dára ṣẹ́jú àwọn kan wọ́n mẹ́ta wọ́n sàṣẹ́ ètò Allahu Akbar alámọ́lẹ́dọ́dí nínú àtúnà kàlẹ̀ tó sọ́ra Allahu Akbar wọn ò ní jẹ́ rí adùnrún ó sì bá wa fà á díẹ̀ táwọn tó wájú ọlọ́ọ̀lá ní kíní àmọ́ mọ́ fà á kọjá àlà kọ́mọ́ bá di aláṣejù ẹni tó lè jòkó nínú ilé halwa tó lóun ṣe halwa kò kírun jama kò kírun jima nínú ayé àwọn lọ́wọ́ nínú àdíṣe ìwò lọ́wọ́ ẹ̀yẹ́ máa ya àti wọ́n tó lọ́mọ fúláńsì nílẹ̀ yìí bò náà tó jòkó fún forty days tó jòkó fún four four months ọmọ yàtọ̀ náà ní méjèèjì ìbáradà lẹ́lẹ́jọ́ ìyàtọ̀ jẹ́ ní pé wọ́n kírun ṣe rí bàbá tó wà nínú ilé alúwà tiẹ̀ wọn òkìjẹ́ má òkìjẹ́ má òun tún nípa díẹ̀ jù jẹ lọ àmì méjì náà bídíà lẹ́jọ́ ṣe kíni lẹ́jọ́ ṣe. ọ̀kan náà sàábà ọgbà ẹnìkan nínú mọ́ṣáláṣí bóyá fúlàmù mọ̀sọ́ọ́dì ní gbàgbà pé ó ní kíni òun ṣe olóhùn fẹ́ ṣe ti káàfù ó ní kíni òfìlẹ̀ báwọn ọmọdé àtìyàwó rẹ̀ olóhùn kọ́ ó ti tó wọn sọ̀rọ̀ àbáyọ wọn sọ fún arákùnrin pé a ah, ó jẹ́ rántí àti ṣèkàn tá náà bí sọ wípé káfà bilimari ẹ̀fìmà ó ti tó lẹ́sẹ̀ sẹ́yìn ọmọ rù káàkiri ẹ má tó ń dì mí rù ó ti tó lẹ́sẹ̀ sẹ́yìn ọmọ rù káàkiri ayé ìjọ yìí àmà ń yàgò àwọn tó kéèyàn máa fún lóúnjẹ láàárọ̀ lọ́sàn lálẹ́ kéèyàn pa wọ́n ti kéèyàn wá lọ lẹ́jọ́ kó síbi kéèyàn wá fi wọ́n lẹ̀ Abu Oda, ọ̀sọ́lọ́rọ̀ ìní ìlú gbọ́dọ̀ lọ níjáde kílájẹ ẹbí mílẹ̀ alẹ́bí ni ìmọ̀ ara àwọn fáwọn rẹ̀ láàrin ìlú sínú àwọn láàrin tó lè dòkó síbi kan yẹn sẹ́fún ó náà dòkó ó náà fẹ́ dòkó sí mọ́síláṣí ni alẹ́bí ni ó ti tó lẹ́sẹ̀ tí ọmọ rù ká ẹ má tó bì eléyìí náà ti tó wọ̀ná ẹlòmí ń bẹ̀tọ́ dé pé ẹ̀yọ́ màá yá ni ẹ kàn rí nínú jáàbù ni o látara depression kò nọ́mbà máa o àwọn tí wọ́n fún ọ lọ́mọ bá àwọn tọ́jú ẹ̀ kó kọ́ lẹ́sìn oyin pé mo bímọ fún ọ wọn ò fẹ́ kọ́ ya o abálẹ̀ alówà ní ó fi àwọn lọ́nà jáde náà èyí máa wọn máa ronú tí ìbá tẹ́lẹ̀ tó fọ̀rọ̀ lọ àṣetánì náà máa bá sọ̀rọ̀ ẹ má jẹ́ àṣàṣejù ọlọ́run fàṣejù o nínú àwọn àṣejù oníkàbù àdúrà fún yàn àdúrà yà láti fún ọkà one million fún forty one days yàlla tìfì yàlla tìfì yàlla tìfì tìfì náà sẹ́dá kò sí ìsìláàmù tẹ́fẹ́ ká máa sílẹ̀ yorùbá ni ta ló sì yẹ nínú àwọn sàábà ya latifu olutufi ọkọ tó kìlíà ọba aláàánú ṣàánú mi ya rọzákù olùsókù mi ọba alárìsìkì fún mi lọ́wọ́ ya alimu alimu ni ọba tó nímọ̀ lọ́dọ̀ bùnmi nímọ̀ ya pàtà ọba tí sílẹ̀ ìfitahabi sílẹ̀ fún mi ọba dárúkọ ọlọ́wọ́ ó sì máa sọ tọ́fẹ́ kọ́ lọ́wọ́ ṣe tó bá gbọ́lá ọlọ́wọ́ wàásù yorùbá yẹ wá dọ̀rẹ́ yẹn kó lè mọ̀ tó mọ orúkọ ọlọ́wọ́ tọ́fẹ́ máa pè ya japan ọ̀gá mi lóun fẹ́yìn ọdún iṣẹ́ ń tàbò sí yá jẹ̀mbá ọmọ tó jẹ̀yìn bá jẹ̀mbá ọmọ yọ mímọ́ yá rọ́bẹ̀ ọmọ tó jẹ̀yìn gá wọ́n fẹ́ fọ́n ẹni lẹ́tà wọ́n fẹ́ fọ́n promotion fi ṣe yá rọ́bẹ̀ ẹ̀fà ọlọ́run mọ́sá ti gbémiga tọ́wọ́ ti gbémiga lọ́dọ̀ rẹ̀ àwọn náà gbémiga ń sàlẹ̀ ọmọ àpòrúkọ ọmọ é kọ̀wá nítumọ̀ pé ọmọ fúnra rẹ̀ nọ́mbà nọ́mbà yẹ àṣejù tọ́ba ti yálà tọ́ba padà yá kí náà padà máa pè é ya da sakunko ya da sakunko ní táwọn àwọn onídẹ́lẹ̀ gbà dáhùn sí ìdáníà nìyẹn a kó kúta síwájú ní nígbà mi a kó ìdájì àgbàdo ìdájì àpò àgbàdo a kó síwájú tẹ̀síwá one thousand ọ̀rọ̀ mi tẹ̀síwá ọmọ ni

ọdá muhammad náà kọwọ́ sẹ̀sìn ẹ̀yọ́ máa yá àti mẹ́jà sàṣejù lára nàbì ká máa pẹ́lú sàárè lérí ká máa dẹ́ẹ̀tì sàárè mo dé lérò mo bá sàárè ìṣòwò kan a da ilaha illallah a mo ní nǹkan ṣe àwọn èèyàn wọ́n máa tán wọ́n wá rẹ̀ nígbà wọn rẹ̀ tán wá kùn ní white pẹ̀lú àwọn aluminium tó ṣe kéré pẹ̀lú àwọn àlàyé gẹ̀ òrí lè jùlọ àwọn àlàyé kí ni gbogbo dírẹ́sì yẹn fẹ́ ṣe fẹ́ni tó wà ní sàárè tó máa wù abú tó bá jẹ́ nílé kí ni dírẹ́sì yẹn fẹ́ ṣe káma kó kùtà sí ní sàárè káma nánà àgbà kọ́ma lọ́dẹ ní táyì ṣe ní sàárè yá ẹ̀ àṣejù ní nínú ẹ̀sìn wa náà rasulullah ayé jẹ sọ́sọ̀ kọ́mọ́rù wà á yóò ká àdá àlẹ́ yìí wà á yóò múna àlẹ́ àbúrò rẹ̀ rà ó lọ́dà bí kọ́ fáwọn pé àwọn ò gbọ́dọ̀ máa dírẹ́sì sàárè àwọn ò sì gbọ́dọ̀ máa kọ́lé lélẹ́rí àwọn ò sì gbọ́dọ̀ máa jòkó lé sàárè rẹ̀ àwọn ò gbọ́dọ̀ máa jòkó lé nínú àwọn àṣejù àjẹta àṣejù tán tí nǹkan kàdí ẹ̀ tó kù ní níwọ̀n bá nínú àwọn àṣejù òun náà ni kábà pé èmi ò lè bá kèfèrí rajà kèfèrí tí ó wà mọ́wọ́ mi yóò wà mọ́ lọ ṣọ́ọ̀ṣì èmi ni kí wọ́n lọ lè ra ṣúgà lọ́dọ̀ láyé àṣejù ni wọ́n yá mi anábìrin àti lọ́wọ́ àwọn kèfèrí mọ́kà àwọn náà rà lọ́wọ́ àwọn sàábà àwọn kan wá ní gbogbo ni àwọn àwọn kan náà tó ní jama kọ́lọ́ mọ́sá sọ wọn níbi aburú wọn àwọn bẹ́ẹ̀ bá ń kó ma bíbí àní káwá jẹun káwá jẹun àkó ma lọ́dọ̀ yìí àwọn kò sẹ̀ pé bíbí ma tó bá fìlẹ̀ pẹ́ẹ́rẹ́ tó bá pe ẹnìkan kọ́ wá ma yẹn tán oṣù ní jáde máa fẹ́ àwọn àjọ jàbàtíyà ni tọwọ́ ọwọ́ lẹ́yìn ọmọ níbi àwọn àjọ ọjọ́ tí àwọn yẹ́sẹ̀ jọ ànábì ìbílísù lọ́rọ̀ ọ̀gá tí wọ́n sí wọn yẹ́sẹ̀ nǹkan wọn ní dóhùn ẹ má gbọ́ lẹ́kọ̀ọ́ yẹn máa o kéde ọmọ dàrú o torí tó bá fi yí irọ́ tó bá kórè irọ́ tó kórè ẹ̀ fún ọ ọ padà máa ṣe díṣe ṣe ọ wá ní rí mọ́sáàsì ti kún ọmọ gbogbo òdú torí lẹ́yìn ìjọ wọn gbogbo àwọn tó kù kèfèrí ni wọn èrò tí wọn nù ẹ̀yìn ìjọ wọn nìkan náà ní mùsùlùmí ọlọ́run bàkọ́ mọ́sàbà àjọ wọn kó ní ọjà ga ṣèyítọ́ ẹ̀yọ́ máa yá ní nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sì gbogbo àwọn kan tó dá fún aká máa lò ó níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹ̀yọ́ máa yá ní àwọn fẹ́ kìlọ̀ fún yàn àwọn fẹ́ ṣe dáwà fún yàn ọlọ́run wà àwọn yẹn lè kóra àwọn tí ẹni tí wọ́n lọ́sọ̀ láti wọn lọ sáwí ńlọ sóru yẹ ọlọ́mbẹ̀lẹ́kọ̀ ẹ̀kọ́ fẹ́ sin ọ àmọ́ kò yé àwọn tó wá sí lọ́wọ́ ni wọ́n padà wá mú lóbi tọ́lọ yẹn ẹ má fi wẹ́lẹ́pẹ̀lẹ́ pé àwọn èèyàn adáwà bìlí bẹ̀rọ̀hàmà ọ̀kúrò aláwọ̀ káwọn nàìjíríà ẹ̀yìn ọlọ́run yẹn sọ̀rọ̀ ni tẹ́sọ̀ fọ́nmi máa ráhàmà wọ̀lẹ́wọ̀n kúta fọ́lùfọ́ ọ̀tọ́ bá lè ní tó jókòó lóró lọ́pọ̀ bí mi nà hàrùdì aláwọn ni òní lẹ́nu kẹkẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ déjòkó ti ọ òṣèkòtẹ́ tó fẹ́ràn tó lè kọlọmọ sí wáṣẹ kọmọ ní oṣù wọ náà láàrọ̀ ìlàtọ̀ wàtí ṣe ṣe bó ṣe wáyé bó lẹ́yìn náà àwọn nǹkan tí àwọn yẹn ń pè láti ju díẹ̀ ṣàṣejù ní bá ní ìbọn ọ̀sẹ̀ bọ́ mọ́ ìbọn ló pàrọ̀ mọ́ èmi ọ̀bọ ló ń dè mọ́ ìyá tí gbẹ́rẹ́ fún mi mọ́ nínú òsín bàbá ní kí wọ́n mú oògùn dájà mo lé mi ọ̀la kí ni wọ́n mọ̀ pé mi aláṣejù èmi ní sàláṣejù ọlọ́run ọba lóní wá bùdù láwọ láti ṣe ìkóbi yìí ṣe à ọlọ́run ẹ máa sìn mí ẹ sì máa pè mí tẹ bá ní sòrò ẹ máa ṣẹ̀bọ̀ ọwọ́ akọ ọmọ rẹ lálẹ́sẹ̀ jù ọmọ rẹ fún ọmọ kan kan mọ́mọ́ oníkókó lẹ́yìn ayé kọ wà lẹ́yìn ọlọ́run ọwọ́ pè lálẹ́sẹ̀ jù ẹsẹ ọlọ́run ọba pátá bẹ́ẹ̀ bá ti ń ṣe ẹ bá máa pè lálẹ́sẹ̀ jù mọ́ ọlọ́run obìnrin kí wọ́n lo jàlùbábà wọn yudinina alayhinna min jalabibihin kí wọ́n lo jàlùbábà wọn kọ́ balẹ̀ dẹ́dẹ́ kan tó ti nìkọ́ wọlé sunna nabi wa muhammad sallallahu alayhi ọmọ rẹ ò ṣe pẹ̀lú disco ọwọ́ minisket ọmọ rẹ ọwọ́ ọ̀lápá jáde kò wá sọ̀kò tó jí sí ọkùnrin jáde kò sí dodo rẹ̀ kò sọ́yìn alẹ̀ kò sí ebi lẹ̀ ọwọ́ rẹ jàlẹ̀ báwọ̀ wá ń bínú ọyọ tó fura sílẹ̀ òun kò sí bínú ẹ̀sìn ọlọ́run bínú òsì bílẹ̀ ẹ̀sìn ọlọ́run ọlọ́run ló ń bínú sí gbogbo ẹ̀ bàbá táwọn ẹ̀ máa ń jẹ lẹ́sìn máa ń lọ́wọ́ yẹn kẹ́lẹ́ bẹ̀rù ọlọ́run àfáà mi bẹ̀rù ọlọ́run ọ̀bọ̀ ó sì mọ̀ pé ọ̀ràn yẹn ni láti ọdún mẹ́wàá níṣẹ́ sì pé ọlọ́run ọlọ́run sì dá ọ. obìnrin wa borí mo ní ẹ́ ó bo gbogbo alákòóso kọ jáde ní aṣèjú mọ́ lórí aṣèjú kọ́ wọ́n lọ́mọ tó ṣe níta láti ká máa ṣe nìyẹn kéèyàn ní ọlọ́gbọ̀n akẹ́lẹ́ gbọ́n ọkọ̀ dáadáa wọn ni eléyìí wọ́n pọ̀ anábì <laughs> ni wọ́n fírun lè ha anábì ni ẹjùrùgbọ̀n yẹn lẹ̀ ẹjùlẹ̀ yọ kò lè gbogbo àgbà náà wọ́n tó lọ bá fún púpọ̀ fi ilẹ̀ làbẹ́mi sọ tó bá jẹ́ pínpín náà ọlọ́run ti mọ̀ bó ṣe rí wọ́n tó ṣe dọ́gba ọlọ́mọ wọ́n ṣàṣe tó nìyẹn àbí kí ló wọ́n pọ̀ wọ́n kiri lè hà nẹ́bí ní ẹ̀fẹ̀ rògbà lẹ̀ ṣé wọ́n á lójú bá ojú àì kò ṣe ló ń gbà nínú ojú ẹ irun gbà ní àti bí ṣe rí ojú àì irun lọ́wọ́ àmì òmùgọ̀ irun ara rẹ̀ tó ti jà jì kọ́ńtà wọ́n yà táwọn ẹ̀rọ ìfúnra fẹ́rẹ́ kò kẹ́lọ́ lọ́wọ́ sọ orí kan fáyìn òye kìí ṣe ẹ̀ṣẹ̀ owó torí kìí ṣe rògbà gbogbo tó wá ti fẹ́ àdébù sí àlà tó bá ti yàtọ̀ sí tẹ́sí dáṣe àdéṣe kí ni ìrọ̀ bí ọmọgbò tọ́ba ọmọgbò aláṣejù ni ọ́ ìyàwó rẹ̀ sá fún ọkọ̀ sòfì ọmọ ọmọ pé ọmọ bí ààrẹ ni ní sáfù amẹ́rọ̀gbà wọn ni kàdílẹ̀ anábìíní wọ́pẹ̀rù lè ha ní ìgbà wọn ni àrẹ̀kù lè ha ẹ̀dùnúgbà yín lẹ̀ àbá tẹ̀síìrì ìmáàmù wọn bá wọn ọwọ́ àfi tí wọ́n ṣàpèjúwe sáwọn ọlọ́run sí ọ àwọn yàrá àtọ́lọ́run bẹ́ẹ̀ nìyẹn ìlú kan báyìí àyíkú ìlàsẹ̀ jù ẹ̀kẹ́ yẹn máa kẹrun kọ́pẹ́ kọ́mọ̀ máa yára kẹrun kọ́pẹ́ léyìí tí ò ní kọjá sẹ̀ríà kì í ṣàṣejù ẹ̀ lè ṣẹ́jú mẹ́wàá lérí irun zoro kò tí pọ̀ jù ọwọ́ àgbà àìṣẹ́jú ń wá o wọ́n ní ṣẹ́jú mélòó wọ́n ní ṣẹ́jú mẹ́wàá ṣẹ́jú mẹ́wàá bọ̀ ṣẹ́jú méjì tó láfi bá láṣìṣẹ́ kan ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa kí ṣòkòtò kọ́mọ́kọjá kókó ẹsẹ̀ kìí sàṣejù àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba láàrin wọ̀sọ̀látọ̀ lálẹ́ káfíù kálá àbí kírun sí màdáàbì kìlà ọba tọ́jẹ tí ń bá ń ṣe egúngún tí ń ṣe ẹ̀yọ̀ tí ń ṣe ìyálóde èwúlẹ̀ é léṣe pé òòṣà lúwa nìyí tọba náà bá kú àgbọ̀rọ̀ kírun sílá àyè kírun sílá yẹ kìí ṣe kí kìí àbá gbogbo yẹn jáde a bá gbọ́ pé ó wà ní ẹgbẹ́ àwọn tọ́ba kú àníṣe kí ni tọ́ba kú àní kírun sílá olówó ńlá ni ìmọ̀ náwó fẹ́ sí àmọ́ adélẹ́kẹ̀ àwọn lọ́wọ́ abẹ́rẹ́ ah, ni ọlọ́run ẹ gbọ́dọ̀ kírun sí gbogbo àwọn tí wọ́n bá ti kú sínú bọ̀rìṣà ẹ gbọ́dọ̀ kírun sí wọn la ẹ gbọ́dọ̀ gbogbo sàárẹ̀ wọn kẹ́ máa ṣàdúrà fún wọn gbogbo eléyìí kìí ṣe àṣejù kéèyàn máa sọ fún ọ pé mọ́mú tí mọ́ alájà mọ́ta tẹ́tẹ́ mọ́ alájà mọ́gbowó ilé mọ́ kọ́mọ́dé àbá àṣejù rẹ pọ̀ ọlọ́run mi lẹ́la kìí ṣe aláṣejù ọbẹ̀ kọ́ ṣe kí ni ọbẹ̀ kọ́ da fún ọ ni àṣìbábòlògbòlò kí ni máa àṣejù fi máa ń wá nínú ìgbésí ayé àwọn èèyàn alákọ̀ọ́kọ́ náà ni àyè láti ní àmùkátà ká máa lọlé kéwú lẹ́yìn náà àmáṣà kéèyàn ní ìtara ẹ̀sìn tó ti lé ó ti lé sísà nábì ó ti ẹ́ ó ti lé sísà nábì ìmọ̀ ń fà á lẹ́yìn náà ká máa tẹ̀lé àfà àbí ṣéwù àbí mùkádàm àbí mọ́lá ipe tí mọ́lá bá ti sọ láti Pakistan lọ́rọ̀ ìdí mùkádàm bá ti sọ láti Senegal ó lọ́rọ̀ ìdí eh, àwọn ọmọdé àìdọ́wà ní ibùdó wà ẹ̀hìn ìdí wọ́n bá ti sọ lọ́rọ̀ káyíká máa ń ṣèjọ táwa jẹ́ pé eléyìí ìjọ wa ilé àwọn àtẹ̀lé àìnítẹ̀lé lọ́lọ́mọ wọn kà á yà tàbí ìsìnkú wàhálà gbọ́ ibi rọ lọ́dún báwọn eléyìí tí wọ́n ti ṣe ìyàwó náà ti jẹ wọ́n tọ̀ wọ́n ní eléyìí náà wọ́n fà sí ju torí yọ̀ọ̀kan máa lọ gbà wọn ní bí mọ́tò tí ò ní kéde jẹ̀má tí ò ní bírèkì ọlọ́mọ́sà sọ wa kéèyàn kéèyàn mọ́mọ́ jòkó ti àwọn àfẹ́sì tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ní máa ń fa àfihàn wọn ní bàbá rẹ̀ ní kọ́ ọ́bà òun lè pọnmi wá lódò ó sì fẹ́ sí dùwá èwo ló ṣe Allahu akbar bàbá ti dùwá nǹkan tọ́ba ilé kú wọ́wọ́ náà tó bá jíṣẹ́ bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ tó ní kò lè pọnmi wá yẹn wọ́n kọ́ ọ̀dọ́ ọ̀rọ̀ búkà ní àwùjẹba ọlọ́run mo ṣe dandan kẹ́ máa tẹ̀lé àṣẹ àwọn obìnrin tí ò bá ti takò àṣẹ wọn lọ dandan ni kò jíṣẹ́ fún bàbá ẹ̀ ẹ̀ dùwá tó fẹ́ ṣe é ṣe kí ni èyí ṣe dandan nọ́fílà ti ń kọ́ gbọ́dọ̀ mọ́ ti nọ́fílà síwájú ọ̀rọ̀ yà ẹni tó bá wá já nọ́fílà tó bá lọ́dẹ̀ gbàmí wọ́n wà ní okùn wọn di ọlọ́run dúkùn wọn di ọlọ́run ṣe wọ́yẹ ìbílí sùn ṣe dáná sọ lọ́mọ sí ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìyá lè kéwú àwọn kan kó bá yẹrẹ ìbára jẹ náà lọ́wọ́ lọ́ba bá rẹ̀ bò mí ọlọ́run a wọn bí aburú bẹ́ẹ̀ tí àṣejì tó bá ti wá ṣẹlẹ̀ sí ìgbésí ayé ọmọ èèyàn kí làwọn àtẹ̀wò tó máa bá abiláwùjọ wa mùsùlùmí wọn ní aláṣejì lọ́jọ́ tí Islam ọwọ́ sọ̀kan fábí oṣù mẹ́jọ àfàkàsọ́ ti gbó ma lẹ́yìn ó ní ayé tó kàn ní sàárè sàárè sàárè lálọ́ ó ní aláṣọ rẹ̀ ti gbó mọ́lá lẹ́ẹ̀sẹ̀ bó lówó tó fèrà míì wọ́n wà ní ṣe ìsìláàmù ní ilé yìí wọ́n ní ṣe síbí ṣe ìsìláàmù ó jẹ́ ìgbàgbé ẹ̀ka títí lórí ìtaṣọ bẹ́rẹ̀ tó máa lẹ́yà tẹ̀ wọ́n ní ọmọ tọ̀ ti ṣúra ìsìláàmù ó kó tẹ̀síwá ọ̀tọ́rùn tẹ̀síwá fífì búdàdà ṣé ìbúlálà rẹ̀ lọ́rùn muhammadu bin rasulullah muhammadu ni wọ́n náà kì í ṣe ìbúlálà o tọ́ọ̀bù ọmọ jẹ́ lọ́lẹ́ máa o tẹ̀síwá fífì sọ́rùn ọwọ́ ọwọ́ ago àwọn ago bíi mẹ́fà sọ́wọ́ ago ọwọ́ ọwọ́ sọ́ọ̀kì rẹ̀ ti sísá ẹsẹ̀ òsì sọ́ọ̀kì búlù sí ẹsẹ̀ tọ̀tún ọwọ́ àti àtùpà lágbo kan ọ̀sán lónìí bàbá wò ní búlàlà ọ̀dàbà kí ni ń sèyí jọba ń dọ̀tẹ́sì ń sèyí jọba àwọn àkọ́kọ́ pé ẹgbẹ́ bá sílámù lamẹ́ríkà sí kásán fún pé bóun náà ó sèrí lójó pé sí kásán fún látara bẹ́ẹ̀ wọ́n ní ìmọ̀ padà dìdì sí terrorism láti ìjọba tó kékeré tó bá tó pọ̀ jù. àmì ẹja kúrò gbogbo àwọn ọba yẹn ẹja pa wọ́n lọ ẹja pa wọ́n lọ àwọn ọba tó gbé àlífà àlífà sàlámù kalẹ̀. ṣé bí wọ́n ní kọ́ mọ́kìnrin yàrá rẹ̀ wọ́n ní kọ́ mọ́gbà rẹ̀. àlọ́ ìlú sọ pé àwọn ọba jẹ nípa ń bọ̀ níbẹ̀ yáyé ànábì ti ẹsẹ̀ sùúrù fún wa o ìmọ̀ àṣẹ̀sìn yìí o ìjọba ṣe fún ẹgbàá ìjọba rí ṣe ẹgbẹ́ ìlọ́wọ́ lọ. àbákọ́ ẹ dà dúró ẹ wà lórí jẹun ìmọ̀ ní ti terrorism tí àṣejù bá ti pọ̀ jù lẹ́yìn náà ìmọ̀ ń fà tá a máa wá jà láàrin ara wa bébè ṣe sọ ìsìn àwọn tí wọ́n ṣàṣejù wọ́n máa sọ bébè pé èmi rọ̀ táwọn wá àti tìmọ̀ wá sí ẹ̀mọ̀ wá dá wàhálà alẹ́ sínú ayé àwọn ni èmi wá sọ fún òdodo èmi ṣe kí ni èmi bá yín sọ ìmọ̀ ń tú àdéhùn mà táwọn kan bá ti ń ṣàṣejù ní àmì wa kọ́dà aláṣejù kan ó lè padà sáfún yàrá àti bàbá rẹ̀ tó kó lé a ní kẹfẹ́ nílànà bàbá wọn ti yáwọn torí fún mọ́tẹ́sọ̀ bá lọ́wọ́ kẹfẹ́ bá wọn fa ọkọ̀ àjẹnú ọkàn fi ń sàṣàkárò náà náà fi bídíà àmọ́ kò mú ìyàwó nínú ẹ̀sìn Islam ó ti dìklẹ́ bàbá rẹ̀ ṣèkáfẹ́ òun tó jẹ́ obìnrin yẹn tó bá fẹ́ ṣe nìka àbá àwọn ní ó ṣe nìka àwọn kẹfẹ́ bàbá wọn tó mọ́tẹ́sọ̀ bá lọ́wọ́ wọ́n gbà pé bàbá yẹn ò lè so igi torí pé ní Islam tẹ́lẹ̀ kẹfẹ́ ló lè so igi fún ọmọ rẹ̀ tó jẹ́ Muslim òun ti wá fara rẹ̀

ìfowó ló súnmọ́ ìlọ́dá wa lálẹ́ o níparí ìmọ̀ ń fa ìjà láàrin mùsùlùmí àti mùsùlùmí lẹ́yìn náà àṣejù máa ń lé ìdíyàn sínú náà ọlọ́run ní ọba ti gbàgbọ́ nǹkan jẹ́ dáńgó tó kù láyé ó ti ṣàṣejù ó ti kọjá àti tí wọ́n lọ ẹ̀dá kan tó yẹ bá ti kọjá àti tí lọ sí yóò débi